السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فالله أبا عليكم إكي الله orí ajẹ́njẹ́ tán ọlọ́run kó máa bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ètò atawhid èyí tí àwọn jama masasi Fatima ní òpó màálù tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abiọ́lọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jùlọ mọ́sàbá san wọ́n ní ẹ̀san dáadáa àti gbogbo àwọn tí wọ́n ń lọ́wọ́ kún wọn tí ètò yìí ti fi ń dìtì gbọ́ àwọn èèyàn kókọ́rọ̀ tí a ń bá lọ òun náà nípa àlàyé nípa ṣùrùtù kọ̀bùlù ìbáàdà àwọn májẹ̀mú tọ́lọ́run fi ń gba ìjọsìn lọ́wọ́ wa májẹ̀mú méjì náà ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ al-ikhlas ká ṣe nǹkan yẹn ti torí tọ́lọ́run ọba ká má ṣe nítorí afẹ́ ayé ká má ṣe torí pé afẹ́ ráǹfààní kankan ń bẹ ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimutaba'a kájẹ́ kí ìbáàdà wa ìjọsìn wa kó bá ìlànà tànẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam kó bá a mú ọ̀nà tí ìjọsìn wa tó fi lè gbá tànẹ́bí muhammad sallallahu alayhi wa sallam àwọn ń ṣàlàyé àwọn nǹkan yẹn pé nǹkan mẹ́fà là á máa wò táàbù mọ̀ pé nǹkan tá a ṣe yìí subasuna mu kìí ṣe pé sànẹ́bí ṣe nìkan láwò ànẹ́bí lè ṣe nǹkan tó jẹ́ pé ọ̀nà táwa gbé gbà kò wá níjó bá súnà mu yóò máa jẹ́ bídà àwọn nǹkan mẹ́fà náà lẹ́yìn owó àti ka mẹ́fẹ̀ẹ̀fà lérè fèé kò wá túmọ̀ pé nǹkan mẹ́fà yìí ó gbọ́dọ̀ pé síbi ìbáàdà ó gbọ́dọ̀ pé síbi ìtẹ̀lé ànábì kan àmọ́ tá a bá ti rí yìí tó ní bùkátà nínú àwọn mẹ́fà yìí á fi wọ́n àmọ́ kò sí ìtẹ̀lé súnà kan ẹni súnà ànábì sallallahu alaihi tẹ́yọ̀ fẹ́ tẹ̀lé tá à ní kan mẹ́fẹ̀ẹ̀fà yìí alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni asabab ìdí tí a bá ṣe ìjọsìn kan torí ìdí kan pàtàkì ó gbọ́ ọ̀jẹ́ sí pé yẹn tá a bá rí anabi muhammad sallallahu alaihi wa sallam àgbẹ̀nàbì náà gbọ́dọ̀ torí ìdí yẹn ṣe àmọ́ tó bá yẹ pé a wá ṣe ìjọsìn kan lónìí torí ìdí kan pàtàkì àwa wo àsìkò anabi muhammad a rí i pé irú ìdí yìí náà ó lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó wọ́n nídìí lásìkò ànábì ànábì ò wá torí ìdí òní kó torí ẹ̀ ṣe nǹkan yẹn máa jẹ́ bídíà kò ní jẹ́ súnà mọ́nu àtẹ̀lá ànábì mọ́nu ọlọ́run ní san wálẹ̀ san ìjọsìn bẹ́ẹ̀. àwa fún wa ní àwọn eríṣiríṣi àpẹẹrẹ inú àpẹẹrẹ tá a fúnra wa òun náà nípa ìṣedíkìrí ní kéèyàn ṣe ká kójọpọ̀ ká ṣe díkìrì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe díkìrì lápapọ̀ nínú àwọn ìdí pàtàkì tí wọ́n mú wá òun náà wọ́n ní pé àkọ́kọ́ mbẹ̀ wọ́n ní pé àwọn jẹ̀mọ́ mọ́sálásí àwọn tí ètí máa kí ní nǹkan lè bá àmọ́ náà ni ìyẹn ni pé àwọn díkì táwọn yẹn máa ń ṣe ní àpapọ̀ lẹ́yìn irun ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí nísìn ó ti láwọn díkì tán máa ń ṣe tán bá ti kírun tán wọ́n mọ̀ sí lápapọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àní ìdí tán fi ń ṣe àníyàn wọn dá lórí ẹ̀ nítorí pé àwọn tí ò tí ì mọ̀ ọ́n kán lè ba àmọ́ ni but níta wàá béèrè ni pé ǹjẹ́ lásìkò anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ṣé wọn ò ní bùkátà sí irú ìdí pàtàkì yìí ni tó bá yẹ kí wọ́n ní bùkátà sí irú ìdí pàtàkì lásìkò anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tánàbí wa torí ìdí yẹn ṣe ajẹ́ pé kì í ṣe súnà nù kì í ṣe súnà nìyẹn nítorí pé a lásìkò anẹ́mà Muhammad àwọn tó yẹ pé wọ́n ti ẹ̀ ṣe lárúbáwá àwọn náà sì gba Islam kọ́dà rẹ̀ tó yẹ pé wọ́n gba Islam ó sì bèèrè anẹ́bí pé wọ́n ti mọ suratul Fatiha ká tó sì jẹ́ pé téèyàn bá ka suratul Fatiha kò níran anẹ́bí sì fún ní dìkì tí ó mọ sí títí òfin mọ́kọ́ Fatiha sọ à nítorí pé a káwọn kan mọ nǹkan kan káwọn yá mọ sí lápapọ̀ láyé sípà ń wọn eléyìí kì í ẹ̀rí nítorí eléyìí látara káwá ṣe dìkì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ ṣe àṣìgbọ́ rẹ̀ kí ni à síkìrì jẹ́ máa bó bẹ́ẹ̀ ni ọlọ́run ọba gan sọ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam nínú alukuhan karim fúngbà táwọn bàbá ṣe síkìrì ẹwọ́n ní suratul A'raf aya 205 ní suratul A'raf ọlọ́run ni wadhkur rabbak fi nafsik ọlọ́run sọ fún anábà Muhammad ó ní wa nabi muhammad tó bá fẹ́ ṣe díkìrì tó bá fẹ́ ṣe ìrántí ọlọ́run ọba máa ṣe fúnra rẹ̀ tadorru'an bó bá sì ṣe máa ṣe pẹ̀lú pẹ́pẹ́ fúrú ni fọlọ́run ọba èyí ẹ ṣe díkìrì kéèyàn tó máa mérí èyí ẹ ṣe díkìrì kéèyàn tó máa jó ẹ̀rọ àwọn mi lónìí wọ́n làwọn tó ń fi ìlú wọ́n fi sísìkìrì ọlọ́run ni wà nẹ́bí bọ́ba ṣe díkìrì fúnra rẹ̀ ni wọ́n ṣe tadorru'an máa ṣe pẹ̀lú fẹ́fẹ́ pẹ́pẹ́ fúrú wọ̀kí fatan

anabi ṣe etikaf lọ́wọ́ nínú mọ́sálásí gbàtí ṣe etikaf lọ́wọ́ nínú mọ́sálásí àwọn kan wá ń ka alukuhan kálukú ń ka lọ́tọ̀ọ̀tọ̀ rẹ̀ ní kálukú dá dúró wọ́n á ń gbóhùn wọn sókè wọ́n ń gbóhùn wọn sókè anabi wá yọjú lábẹ́ tẹ́ǹtì rẹ̀ ó wá ní pé kí wọ́n dá wọn wálẹ̀ díẹ̀díẹ̀ kálukú ń ka nínú mọ́sálásí lọ́tọ̀ ní ẹgbẹ́ta máa ṣe ẹ̀ǹtì káàfù lọ́wọ́ eléyìí ọmọ ká tiẹ̀ ń bẹ̀ eléyìí ká kìí ṣe pé wọ́n kó jọpọ̀ wọ́n sí lápapọ̀ o àmọ́ wọn wá ń lókè wọn wá ń lókè wọ́n ṣe bẹ́ẹ̀ lákọ́kọ́ ànábì yọjú láyọ̀ tẹ́ǹtì ó correct wọn kán dáhùn lẹ̀ wọ́n tún déhùn lẹ̀ wọ́n ò tún kà tóhùn lókè lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ gbà tó di ẹ̀kẹta ànábì jáde sun wọn pé irba'u ala anfusikum ẹ dẹ́hùn yín lẹ̀ ẹni tẹ́ ń pè etí ó dùn kó sì jìnnà sí yín ẹ wò nǹkan so eléyìí kọ́dà ànábì sallallahu alayhi wa sallam ànábì kọ́ àwọn dọ̀wábà rẹ̀ ó kọ́ ní àwọn àdìkiri kan pé kán máa ṣe irú àwọn àdìkiri wo tí wọ́n bá ń lọ sí ìrìn àjò àbá ń lọ síbi kan nǹkan ọ̀gbun wọn tó fẹ́ gun òkè kan sí Allahu Akbar nígbà tí nǹkan ọ̀gbun wọn fẹ́ gbẹnu wálẹ̀ kan sí subhanallah wọ́n wá sí ìrìnàjò pẹ̀lú àná Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀kan náà àwọn sábẹ́ wọn pariwo lẹ́ẹ̀kan náà Allahu Akbar Allahu Akbar ah, ànábì ní kí n ṣe ẹrẹ wọ̀nyí lẹ̀ ẹni tẹ́ ń pè kò jìnnà sí yín so kò sínú ṣẹ̀ríà Islam ká máa ṣe díkìrì ní àpapọ̀ kò sí ẹ̀ẹ́lẹ́rìí dẹ́lílù fún un gbogbo àwọn ẹni táyà bá ń pè ni àbí ọba ọba àlékeọlá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run a máa tẹ̀síwájú lọ lórí ọ̀rọ̀ ìṣedíkiri jẹ́mọ́ yìí tó bá di ní ọ̀sẹ̀ tí ń bọ̀ wá ètò tẹ́ ń gbọ́ yìí ó ní ètò fáwa tí a bá fẹ́ pàkíyèsí ẹ jẹ́ pápá lẹ́ẹ̀kan sí zero seven zero three five seven two zero nine eight six èmi lọ́mọ ya inú islam ali usman bawa asalaamualeykum wa rahmatulahi wa barakatu.